أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Akí ẹ̀yin ará ilé, ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò Al-Muflihun, èyí sílé ẹ̀kọ́ Muflihun Schools tó wà ní àdúgbò Muslim ìfẹ́lódò ìdí òbí tí ẹ̀ka iléèwé tó wà ní Muslim Masfala Road Ajibola Street nílùú Ìbàdàn wambi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ wa àtàwọn mùsùlùmí mi tí wọn ò tiẹ̀ lọ́mọ nílé ẹ̀kọ́ táwọn náà tún gbowó kalẹ̀ pé àníṣe ọlọ́run tá a máa ń ṣe lọ́dọọdún yìí àwọn náà dá sí ọlọ́run bá ní fi ọ̀pọ̀rọ̀ kẹfẹ́ nìkọ̀ọ̀kan wa jẹ́ àjèrè láyé àtijọ́ ògbéǹde àlùkìyámọ̀ ẹ jẹ́ kí ẹ bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdullahi ayinde tí yóò kà fún wa bismillah. a'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ọlọ́run ló dá ọmọ ẹ̀gbá ìmọ̀ o kọ́ ní sàlékún àlùbáríkà fún wọn àtọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́bìnrin wa náà marudiya abdulkabir kó ka hadithi fún wa bismillah ana bin malik rí allahu anhu kọ́l kọ́lá nàbí sallallahu alayhi wa sallam tasaharu fa inna fi suhuri baraka muttafaqun alayhi translation ana bin malik may allah be pleased with him narrated that allah's messenger may allah's blessings and peace be upon him said hit sahur we don't as there is abundant blessing in its consumption, transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. The, one, the Hadith emphasizes the importance of eating freedom meal, sahur. Two, consumption of sahur helps fasting person to be strong during the day. Three, it teaches that there is no continuous fasting in Islam. Four, eating of sahur assists fasting person to wake up in the night for different acts of worship. 5. Eating of Sahur is full of Allah's blessing. Ọlọ́run bá mi fáwọn ọmọ ìlú àlùbáríkà tó pọ̀ àtọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹyẹ rúṣẹ́ Ọlọ́run, a fẹ́ lo ẹ́písòdù kan yìí kára fi ṣàlàyé àmọ́lù sọ́ọ́lẹ́hà fi Ramadan, righteous deeds in Ramadan. Kí làwọn ṣẹ́ rẹ̀ àwọn fẹ́ ìwáyọ̀nú Ọlọ́run tí wọ́n fẹ́ ká máa ṣe nínú Ramadan? àáfàá ní kakọ́ lọ gbọ́yé kò fẹ́ẹ̀ síṣẹ́ kan tó yàtọ̀ nínú Ramadan tá a ṣe ju àwọn tá a fi ń ṣe tẹ́lẹ̀ lọ àákẹ̀sí àlékún ẹ̀ ni àwọn ìta lè fẹ́ sọ pé lè fẹ́ yàtọ̀ díẹ̀ bí itikaf òun gan tún lálàyé nínú tọ́ra lè ṣe níjọ́ òsì Ramadan náà ṣùgbọ́n tó bá wá rí bẹ́ẹ̀ bá a tó wọnú oṣù Ramadan yìí ẹ̀wà jáwo bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún nínú àwọn iṣẹ́ eré tí wọ́n fẹ́ ká máa ṣe á gbìyànjú àti sọmaráìsì ẹ̀ tá a lè mọ́ láǹfààní àti máa kóòtì àwọn àhàdíìsì pọ̀pọ̀ lórí ẹ̀. àfáà lọ́lọ́kọ̀ọ́kọ́ gangan ni sọ́ọ́mù rọ̀mọ́bọ́ọ̀nù nínú oṣù rọ̀mọ́bọ́ọ̀nù tá a wà yìí iṣẹ́ àkọ́kọ́ tá a lè ṣe tá a sì rí ìyọ̀nù ọlọ́run tó jẹ́ pé tá a bá ṣe ọlọ́run sì máa bínú sí yàn kódà ìsìláàmù èèyàn yóò ní ṣòro wájú ọlọ́run òun ní kágáwẹ̀ gba àwẹ̀ pẹ̀lú gbogbo oríkèríkè ara wa gbogbo ẹni tó bá jẹ́ sí wípé àìjẹun àìmúmi nìkan rẹ̀ yàhájà tí a ń àtọ̀ àmọ́ ọba ọlọ́run ní tí ó rẹ̀ ṣe jẹun kò múmi lásán èyí ara àwẹ̀ ní ṣùgbọ́n òun nìkan kọ́ láwẹ̀ jẹun mu àní súnmẹ́lẹ̀tọ̀ wa àgbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn àgbọ́dọ̀ owó kúrò àgbọ́dọ̀ sọ̀sọ́ kúsọ àgbọ́dọ̀ nílọ bí tí ọ̀dá ọkùnrin ọ̀gbọ́dọ̀ fọwọ́ kóbe ọ̀gbọ́dọ̀ mú tọ́lọ̀ọ̀fẹ́ gbogbo tọ́lọ̀ọ̀fẹ́ á jìnà sí ìyẹn bí ń jẹ́ ká gba àwẹ̀ ṣùgbọ́n àwẹ̀ ti rọ̀mọ̀bọ́ọ̀nà yìí àwọn àáfàá lóríko méjì rẹ̀ rúkìnà sọ̀rọ̀ òun ni àníjà aláníyàn tá a fẹ́ gbá àwẹ̀ kó tó di pálùfàjà rí ọ̀yọ́ bákan náà àwọ̀ àkọ ẹnu dúró láti ìgbà tàlùfàjárì bá ti yọ tóòrùn ó fi wọ̀ báyìí láàṣẹ fún odidi oṣù kan tó lè jẹ́ either twenty nine days or thirty days a sì máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú kárí oṣù ṣàbán níjọ́ tí ṣàbán bá pé twenty nine tí wọ́n bá wá sọ pé wọn ò rọ̀ṣù nígbà tí ṣàbán pé twenty nine a wà á ka ṣàbán pé thirty oṣù yọkọ̀yọ à ń gbá àwẹ̀ lọ ni ká mú déètì àwẹ̀ lẹ̀ eléyìí táwọn kan ń ṣe nílẹ̀ Yorùbá yìí ìlànà ẹ̀fẹ́ ẹnu ni kèé ṣe ìlànà tọlọ́n tá a fẹ́ gbà wẹ̀ fún kódà wọ́n tako ìlànà ànábì gbogbo àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ kan lọ túbá kó tó dìjọ́ tí wọ́n pàdé ọlọ́run tọ́lọ̀ ó bí wọ́n pé ṣé mo rán ọkọ ọba múdèètì àwẹ̀ mílẹ̀ ọlọ́run járí ìyọ̀nù rẹ o ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tá a ṣe nínú oṣù ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà àyàfà àwọn tọ́lọ̀ ń bá yọ ọ́ lẹ̀ tí ò ní sásìkò ẹlẹ́ẹ̀kejì òun ni kìrọ́ atul Qur'an nínú ẹ̀ka Qur'an lọ́pọ̀lọpọ̀ tá a bá lọ wo ìṣesí àwọn salaf eléyìí nìkan lè gba ẹ́fíṣọ́ọ̀dù mẹ́ta mẹ́rin ṣùgbọ́n kí náà fẹ́ ká lò gbogbo mùsùlùmí ayé tọ́lọ̀ ń bá ti ní àmọ́ Qur'an ká ẹ jẹ́ á gbìyànjú ká parí àìmọye Qur'an ṣé mọ́ mo wá ṣàfihàn tí wọ́n parí Qur'an méjì lójúmọ́ nínú àwẹ̀ sixty àbí fifty nínú odidi Ramadan Qur'an méjì lójúmọ́ àbínú àwọn àfá àwọn afẹ́fẹ́fẹ́ ìjẹ́ mẹ́ta ni wọ́n ti parí Quran gbogbo eléyìí kúnnú àwọn tíra eléyìí tààkà ìwọ tọ́ọ̀ lágbára kọ́ parí Quran méjì lójúmọ́ ọ̀ọ̀ lágbára kọ́ parí Quran kan lójúmọ́ ọ̀ọ̀ lágbára Quran kan láàrin ìjọ mẹ́ta ìwọ náà gbìyànjú wo básìkò rẹ bá ṣe rí ka Quran ṣé Quran ẹyọ kan ló lè kànú Ramadan ọlọ́run ọgbà yóò sọ ẹlẹ́sàn rẹ tọ́ba rí bá jísù kan lọ́mọ kà lójúmọ́ ààrin jẹ́mẹ̀ẹ́dógún ó parí kùránì kan jísù méjì lọ́ọ́ máa kà lójúmọ́ ìwọ fẹ́ parí kùránì mẹ́ta jísù mẹ́ta torí jísù táàtì ìní bẹ́ẹ̀ ní kùránì jísù kan ni à ń pè ní éésù méjì nílẹ̀ yorùbá tí wá ń bì torí náà káka kùránì lọ́pọ̀lọpọ̀ ìmáàmù wa Málík ọlọ́mba ni kẹwọn wọn ní tó rọmọdún bá ti dé ìtàwọn ọmọ lò fún náà ni kíka kùránì àti fífún àwọn èèyàn lóúnjẹ torí náà gbogbo wa ni ká gbìyànjú kárípa kakura ní lọ́pọ̀lọpọ̀ kódà bá a ṣe ń kàkà máa ronú sí ìtumọ̀ rẹ̀ kọ́mẹ̀jẹ̀ pé lẹ́yìn Ramadan gbogbo tí Kùránì ní àjìnà sí atọ́padà abẹ́ gbogbo tí Kùránì ní a máa ṣe abátúndọ̀lúdé ọlọ́mọdọ̀rọ̀ ọwọ́ dàrú nínú ààwẹ̀ àti lẹ́yìn ààwẹ̀ o gbogbo tá a bá ń ṣe inú iṣẹ́ rẹ ọlọ́njẹ́ a tá a gbé bá lọ ara tí wọ́n fẹ́ ká tó máa ṣe òun ni ìtọ̀ àmù tọ̀ àmù mímọ́ fún àwọn èèyàn ló ń jẹ nínú àwẹ̀ fífún àwọn èèyàn ló ń jẹ ìtumọ̀ tó kó sínú pọ̀ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ìfọ́rùsọ ìmẹ̀ àwọn mùsùlùmí tó bá àwẹ̀ ká máa fún wọn ní sínú torí pàmò bíi ìwà sallallahu alaihi wa sallam wọ́n jẹ́ àti mọ̀ ń fà tọrọ sọ ìmọ̀ ẹ̀ẹ́rẹ́ tó bá fún aláwẹ̀ kan ní ìsinú sófiyé bá ní ìsìn fàlárù mípù ájírì sọ ìmù mìnà gẹ́rì àyà kùsọ̀ mìnà ájìrì iru irú ládàtà láwẹ̀ gbà ọlọ́run kò lóhun náà lọ́wọ́ yóò gbàrú ládà aláwẹ̀ láì ní ìdí ládà kí ni mo fun eyan one hundred ní ìsinú one hundred one million emi o one hundred million ma one million oh one million tí wọ́n máa sẹ́ndì owó káàkiri àgbáńlá ayé ẹ fún àwọn èèyàn ló ń jẹ sínú gbogbo ẹ̀yin tọ́lọ́ bá bẹ́ẹ̀ di ọ̀la fún ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ èèyàn kan lọ lágbára èèyàn méjì ni ẹnìkan ládùúgbò yín torí pé lóṣì ni pé bàbá ẹ mọ àwọn ọmọ ọmọ bá yín gbóúnjẹ sàárì àti ìsinú wa ọ̀dọ́ tájọ́ máa ń kírun tààrí pé lóṣì ni ọ́ àmọ́ fọ́ lóúnjẹ sàárì àti sínú ara tá a fi ń wáyọ̀ ní ọlọ́run ni ara tí ìtọ́ àmùtọ́ àmù kó sínú ọkọ̀ dáa ká fún èèyàn ní ìsínú nìkan bí kò ṣe pé ó tó kó sínú náà a lè fún àwọn èèyàn ní rọ́ọ̀fù kìí ṣe gbogbo èèyàn lọ́rọ̀ lọ́rùn kọjá pàdúgbò òbí fáwa ti ń fún èèyàn ní ìsínú ni wọ́n mọ̀ wá ẹni tá a fún ní oúnjẹ kọjá tó lè ṣe fúnra rẹ̀ yóò jẹ sàárì ń bẹ̀ yóò ṣe sínú ń bẹ̀ eléyìí náà ara ń ti fámọ́ ṣe nínú àwẹ̀ ká fi wá ìyọ̀nù ọlọ́run ni àáfàá lára ẹ̀ náà ni kìyàmù láì mímọ̀ ṣe náà fìlà ní òru àwẹ̀ àdíìsì pọ̀ lórí eléyìí gbígbà àdúrà ń bẹ́ ń bẹ̀ ìyọnú ọlọ́run ń bẹ́ ń bẹ̀ oríire ń bẹ́ ń bẹ̀ àáfàá lára ń tá àtún máa ṣe òun ni kẹsìrẹ́tù sọ́dákọ̀ wàlìjúùd òun ni ká máa ṣe ìtọrẹ àánú ìtọrẹ àánú ìkánáwó ní àwẹ̀ àwọn mọ́tọ́láṣí tí ò jẹnẹrétọ̀ ẹ̀rà jẹnẹrétọ̀ lọ ẹ̀yin ọ̀dọ́ náà àtẹ̀yìn bẹ́ẹ̀ ìsọ̀dọ̀ láwọn mọ́tọ́láṣí wa ẹ̀túnṣe ẹ jẹ́ kí mọ̀lẹ́ ọmọ wa mọ́tọ́láṣí ẹ máa rẹ̀ fẹ́ẹ́ lù tiwa ní ìsìn ẹ tún máa dáwó fẹ́ fi máa ra petrol sínú jẹnẹrétọ̀ kẹ́nìkan kọ́ ọmọ ìyàwó nú àwẹ̀ àti nígbà tí àwẹ̀ bá lọ ẹjẹ́ a máa ná owó sí ẹ̀sìn ẹni tó níbi aṣọ ẹ̀rọ aṣọ fún ẹni tó níbi àwọn nǹkan míì tí sẹ̀mí ayé rẹ̀ ó fi rọrùn ẹ máa náwó nínú àdíìsì àfáwà abdullahi bin abbas wọ́n jẹ́ kó lóra pé ẹni tó ń lawọ́ jù òun lànà olùwà káàní àjọ ọ̀dà mọ́ ẹ̀yẹ̀ kúrò fi rọmọdọ́ wọ́n lànà bí àsálàm òun lẹni tó ń lawọ́ jù nínú àwẹ̀ torí náà káwa náà kọ́ sí ànábì wa sallallahu alaihi wasallam ẹ mọ̀jà aláhùn bẹ̀rẹ̀ líláwọ́ rẹ látọ̀dọ̀ ìyàwó àtọmọ rẹ líláwọ́ rẹ ìwọ tó wọn bá lòdì láyé ẹ ṣe dáadáa sí wọn àwọn apá àlòdì láyé àwọn tó bá tó kù mú àwọn ẹbí bàbá ìyá wa náà ẹ jẹ́ á náwó sí wọn àwọn ọmọ òrukàn ẹ náwó fún wọn àwọn opó ẹ fún wọn àwọn tó jẹ́ pé bọ́ọ̀lù ọ̀sẹ̀ dá ni wọ́n abarapá ni wọ́n ẹ̀náwó fún wọn àwọn míì tọ́jẹ́ pé wọn èé fọ̀lẹ́ wọn èé ṣe olè arísì kí ò tó ni ẹ̀fọ́ àwọn náà jàmọ́ táàwẹ̀ bá tún lọ tán ẹ̀mọ́ ìjà àtúnyà wọn ẹ̀mọ́ náwó lọ́pọ̀lọpọ̀ àáfà lára ti ká tún ṣe kọ́pọ̀ òun ni kẹ́sìrọ́ tù dùá wàkàbẹ́rù ìlàlà ẹjẹ́ àti àdúrà kọ̀pọ̀ lọ́sùn lóru láyé bàbá wa ká gbìyànjú ká máa bẹ ọlọ́run nínú ààwẹ̀ ara aṣọ olóore tí wọ́n fẹ́ ká ṣe púpọ̀ nínú ààwẹ̀ rọmọbọ́n òun ni lùsùlùmù sọ̀láàtì jàmáà wọ́n fẹ́ ká máa kírun wákàtí márààrún jẹ̀mọ́ ìwọ tó ń bá wa gbá àwẹ̀ tẹ́ kírun tẹ́lẹ̀ abẹ́lẹ̀ yóò gbá àwẹ̀ rẹ nígbà táwẹ̀ ti dé báyìí ọ̀yà máa kírun wákàtí márùn tó o bá ti wá ń kí ọwọ́ á kírun wákàtí márùn for complete thirty days ìrún one fifty ife èèyàn ṣe láàrin oṣù kan náà kò yẹ kó gọlidé tí rọmọdún bá ti lọ dán torí ọlọ́run máa kírun torí irun ṣáájú ààwẹ̀ tó o bá ń dààwẹ̀ lọ́dọọdún fèè kírun tó o bá dọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ rẹ ò lè tó torí náà ìwọ àmọ́ ti nígbà náà pẹ̀lú mọ́jẹ̀mú àtiwọ́ rẹ̀ ní gbogbo ìgbà ọlọ́run já sórí rẹ̀ ayé àtijọ́ ògbéǹde alkiyama àfọ́ àlára ń tọ́fẹ́ ká máa ṣe nínú rọmọdún tẹ́tẹ́rẹ́tù bíkì ká máa rántí ọlọ́run kọ́pọ̀ ìnà tí ọlọ́run tá a ṣe láàárọ̀ èyí tá a ṣe rọlẹ̀ afẹ́wọṣọ afẹ́womírọ̀ gbogbo nǹkan tá a máa ń ṣe ní ìsìláàmù lórí ìnà tí ọlọ́run kájẹ́ kí ìnà tí ọlọ́run kọ́ pọ̀ kódà ìwọ tó ọmọ kùránì ìka máa ṣe ọ̀pọ̀lọpọ̀ zikir la ilaha illallah astaghfirullah allahumma salli ala muhammadin wa ala alihi wa sallim subhanallah wa bihamdihi subhanallah alazim ká má jẹ́ kẹ́nu wọn ara tá a fẹ́ ká ṣe nínú ọmọdé nìyẹn ara ẹ̀ ní national elmi ṣẹ̀rẹ̀ àwa tá a jẹ́ àfà àbáwọ̀ ọmọ ilé ike ibi tí mọ̀ wá bá dé káwa náà máa fọ́n ìmọ̀ òdodo tó rán ti de ìsúmọ́lẹ̀ àwọn èèyàn fẹ́ gbẹ́ òdodo ara ń tọ́fẹ́ ká máa ṣe ní àwẹ̀ nu ẹ̀yin sẹ́yìn náà tó lórí ẹ̀fọ́ fún àwọn àfà kán báwọn èèyàn sọ̀rọ̀ káàkiri àgbáláyé lórí rédíò tẹlifíṣàn káwọn èèyàn máa gbẹ́ òun ni umura àwọn tọ́lọ̀ bá ní bẹ́ẹ̀gì ọ̀la fún ẹ̀sẹ̀ umura ìjọ mẹ́wàá tọ́kàn inú àwẹ̀ ẹjẹ́ ọjọ́ pé nù ká abàlẹ̀ ẹ̀ ti ṣe ní ìparí alẹ́ àìsí káàm wàtàhárí láìlátàlẹ̀ kọ́dẹ̀ àwọn tọ́lọ̀ bá ní ọlọ́run fún ìjọ mẹ́wàá tọ́kàn ká lọ sí àsìkò ká kóra ló ká kóra ló fún mọ́sálásí ní ọlọ́run lẹ́ni tí ọmọ wa lọ́látùlẹ̀ kọ́dẹ̀ àwọn tá àbá wa láǹfààní ìtì káàm káwa náà mọ̀ wa níbi tá a bá wà abẹ́ náà kó fi á ṣe kò ń jẹ́ orí o ilé ẹ̀kọ́ mùsùlùmí adáàrọ̀mọ̀dán lẹ́jọ́ wa February twenty eight twenty twenty six ni yóò wáyé níbi táwọn dókítà wa Yunus Karachi prophet wọn Maliki college l'Íbàdàn tí wọn ó ti máa bá wa sọ̀rọ̀ títí òru ọ̀la táàmù pàdé nínú ayélujára Islam Rasheed Hashim Abu Anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi.